الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على قول الأنام نبينا محمد صلى الله عليه وسلم الذي صام وصلى صلوات الله وسلامه عليه وعلى آله صلى تسليما كثيرا بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واجعلوا شاء الهلال لهذا الشهر المبارك ومن هذه الأعمال الصالحة هي التي نتكلم حولها في خطبتنا اليوم إن شاء الله أدعوكم الله مبارك ọba tí ó sọ wà ní àkókò yìí láti tí a dá kó ní yìí lórí wípé jùmọ́ ìpínlẹ̀ táàtà ẹ̀kẹ́ tó kó dé bá lórílẹ̀ ayé ìtọ́lọ̀wọ́ ajé kó dé bá lórílẹ̀ ayé náà àmọ́ lórí adúpẹ́ fún alìmọ́lógó ọlọ́mọdìjẹ́nu ọ̀pẹ̀ wọ́n kan ọpẹ́lúkọ́ ọlọ́mọ ọba wa ọba tó ṣe wájú ọ̀nà ẹni tó ṣe pé ní máa ń pẹ̀lẹ̀ kí rọmọdọ́ ìgbà tí ó tọ̀ wá báyìí máa ń pẹ̀lẹ̀ tó kọ́lọ̀ àríkà àwọn èèyàn tó ṣe pé ṣọ́rọ̀mà náà bá ti ń bọ̀ ìbànújẹ́ ọ̀gá wọn ojú wọn lè rọrùn débi pé wọ́n máa wọ́n pé bí bí oṣù náà má jìyé látara àwọn ìjọsìn lọ́wọ́ bẹ́ẹ̀ mọ́kànjọ ìjọsìn lọ́dọ̀ ọdún ní wàhálà wọ́n máa wọ́n pé oṣù yọ má jìyé tọ́bá sì ti ń bọ̀ wá bẹ́ẹ̀ ìbànújẹ́ yọ máa tún lé fún wọn tọ́lọ́wọ́n kò sí sí wa bẹ́ẹ̀ ó sì wá lẹ́nu tó ti pé tí ọ̀pọ̀lọpọ̀ bá ti ń bọ̀ ó sì máa ju ara ó sì máa rẹ́ gẹ́gẹ́ láti máa bẹ̀rẹ̀ fún ọlọ́pàá bá ní padà kójú kójú bá aláyàtọ̀ láfíàfíà torí pé eléyìí ti ṣe sí àwọn tọ́lá fún wa nígbà tí ọmọdé ọ̀nà ọ̀pọ̀ báyìí wọ́n máa bẹ̀rẹ̀ ọ̀nà fún ọlọ́pàá kójú kójú bá ń báyọ̀ láti ṣe ìwé tó bá tí ó tún bí oṣù márùn-ún sí mẹ́fà nígbà tó bá tó bá ọmọdán náà tán wọ́n máa bẹ̀rẹ̀ ọmọ akúkọ́lọ́ ọmọ balẹ̀ kan lápá ìjọsìn ìnáwó láàrin márùn sẹ́fà ọ̀sẹ̀ tí jẹ́ sí tọ́sílódòdó àti ọlọ́run ọba Muhammad sọ́dọ̀ bá ní ọ̀sẹ̀tọ̀ ẹ̀wùsàn ọlọ́run ọba ní ọ̀sẹ̀ ọlọ́run sí pẹ̀lú ẹni tó ṣe pé olùgbàwẹ̀ ni ó sì jẹ́ olùkírùn pàpàá jù nínú oṣù ọ̀dọ́ àti àwọn oṣù mìíràn àti àti ìtọ́lọ́bà àti náà fọ́lọ́bà àti àti rẹ̀ àti ogun àtọ́mọ́lọ́pẹ̀lẹ̀ ọjọ́ ẹ̀ lẹ́yìn ẹ̀lẹ́ ilé àwọn tàbí ẹ̀rùsàn ọlọ́mọ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ọlọ́mọ́ bá ní kọ́kọ́ àti gbangba ẹ̀sì jẹ́ ọlọ́mọ́ pé ó kù díẹ̀ lápùpàdé ọ̀dọ́ òní ni ọjọ́ kẹtàdínlógún nínú ṣàbá nígbàtí àwọn ilẹ̀ lọ́wọ́wọ́ tápápá ọjọ́ kìtìlógún nínú oṣù ṣàbára lọ́dọ̀ tí wọ́n fi sẹ́gúntín nígbàtí ó ti jẹ́ pẹ́lẹ̀ lọ́wọ́wọ́ kàrí ìpín ọwà lọ́wọ́ oṣù ti kọjá jíjáde àti àjáde rẹ̀ láwọn ọ̀dọ́ ti wá bí ó sọ̀rọ̀ náà ọwá sáàtẹ̀ tí ó fẹ́ pọ̀ wájú ẹ̀jẹ̀ ń kẹ́lẹ̀ ọ̀lẹ̀kùn tó sì lẹ́jẹ́ kéèyàn mọ́ra tó lẹ́jẹ́ àwọn àtàjẹ́ òṣà ọlọ́ọ̀lọ́ nínú tí a fi mọ́ra lẹ́jẹ́ oṣù Ramadan ọkọ̀ ṣùgbọ́n nínú rẹ̀ òun náà ni àwọn tàbí gbéyàwó lẹ́jẹ́ tó sì tó gbogbo ẹ̀ nínú àmọ́lẹ̀ sọ̀tọ̀ iṣẹ́ olóore iṣẹ́ olóore nínú àwọn tí olóore tí a ti pàdé Ramadan òun náà ni àkọ́wọ́ لا سيما التوبة الصادقة الصادقة ìrònúkú wà lọ́sọ́dọ̀ ọlọ́ nírònúkú wà lọ́sọ́mọ́ kẹjá inú orúkú àdàkọ́jẹ́ sí òdodo kó níbi àwọn ẹ̀sẹ̀ ìtàkì ọlọ́ọ̀lọ́ kò sí nínú wọn tí ọ̀pá àtẹ́lọ́lọ́ ó kéré jẹ́ ó tóbi àṣẹ àti ẹmà máa ṣe ọlọ́run bàbá kódà ọlọ́run ló pèsè àbájọ òun ṣe ni wọ́n kó wọn lẹ́lẹ́ ni wọ́n sì kó àwọn mẹ́wàá tí wọ́n máa sọ wọ́n sì máa wá fún ìdí wọn lọ́wọ́ wọ́n sì máa gba àforíjì wọn. Nísìmọ̀ sí pé sí ọlọ́run ọba kìí ṣe ìṣẹ́ tó ṣe pé a lè forí bọ́ kó mẹ́ẹ̀ láti máa tẹ̀. A máa tẹ̀ látara rírí, a máa tẹ̀ látara títọ́, a máa tẹ̀ látara títọ́. Bákan wá sí bá lọ bẹ́ẹ̀ nítorí ò ní mí tí wọ́n mọ̀tọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí nínú ṣe sí àwọn sọ́lọ́pọ̀ ní ẹni pé wọ́n máa rúrú àdáwọ̀ bí àwọn ẹ̀ṣẹ́ wọn ní tó kéré tàbí àkótó tó tí ó sì lọ sí iṣẹ́ ilé bá ẹ̀mí náà rẹ̀ tí a jẹ́rọ àmàmà sọ́nà nípa sọ́nà ọba jẹ́jọ́ lára ẹ̀rọ ìrúwọ̀dẹ̀ ẹ̀dá ìsì máa ń tún sí ìrúwọ̀dẹ̀ ẹ̀dá jù bí arákùnrin kan tó ṣe pé ọba ilé ọ̀kọ́ lẹ́gbẹ́ pé ó gbé nǹkan ọ̀pọ̀ bí nǹkan ọmọ rẹ̀ yìí ti jẹ́ ọmọ rẹ̀ ó wà lọ́wọ́ nǹkan ọ̀pọ̀ náà ọkọ̀ tàdédé tó lọ nǹkan ọ̀pọ̀ ní mọ́ kò sí tí ó yà ọ̀sí ọ̀pọ̀ tó tún fi sùn lọ padà sọ̀rọ̀ tí ó sùn lọ padà níṣẹ́ lọ padà wá àtọ̀gùn náà níwájú àti oúnjẹ tí ó jà jà tí ó gbó eléyìí fún àtúndì ó sì àtúntọ́ ọjọ́ náà ó sì àtúntọ́ ọ̀rọ̀ ń sọ òun tó sọ lẹ́yìn lọ́lẹ́ ó máa ń tẹ àbúrò wà á dọ́rọ́ gbogbo kọ́tọ̀ àti ìṣiṣẹ́ ti pàpà ó ní kọ́ni ọlọ́run ọba ọba ìrẹ́lẹ́ fún bí ó ìdílolúwa rẹ̀ ìwọ̀n tó sì lẹ́sọ náà ń tẹ̀lé ọlọ́run ìrẹ́lẹ́lúwà láàrin ìpínlẹ̀ rú rẹ̀ ṣùgbánẹ́bí ọmọ ọmọ́sọ́lá tọ́lá onígbé arákùnrin ìdúnú lọ́jọ́ náà ìdúnú rẹ̀ tí wọ́n padà sọ Báṣọ́ ti wá rárá ìdùnnú tó dúró níjọ́ náà pẹ̀lú ìkẹ́ ọmọ rẹ̀ lórí àti ọjọ́ ọlọ́run ọmọ wa fún níbi bẹ́ẹ̀ pápákọ̀ ọ̀rọ̀ ṣẹ́ṣẹ́ fárẹ̀ án ìtọ́gbẹ́sẹ̀ Júdí àwọn òṣìṣẹ́ ogun, ó ti jẹ́ pé ó ń fún àwọn ẹ̀dìjọ́ náà nínú rẹ̀ tó ó sì sọ látara báyìí fún ẹrú tọ́ba kú àdàlọ́ ọ̀dọ̀ ọlọ́ọ̀lọ́ bákan náà anẹ́gbẹ̀ ọmọ ọmọ sọ́lọ́ ọ̀sọ́lọ́ ó ní pé ẹrú tí bá ń ṣe lọ́wọ́ dáadáa títí ń ṣe ọlọ́wọ́ bàbá tí wọ́n kò kí lọ́dọ̀ ọlọ́ọ̀lọ́ bàbá àforíjì rẹ̀ débi gbọ́nà ọmọ sọ pé ẹwú ní mọ̀ pé èmi ni máa ń ṣe àforíjì fẹ́ dáa yìí sì máa ń fa ẹ̀fẹ́ dáa kọ́ máa sọ tọ́bá bá ẹgbẹ́ pàṣẹ tọ́bá tó wá sọ́ọ̀kì ọ̀dọ̀ ọlọ́run ẹ̀rọ ọlọ́run sọ pé ẹgbẹ́ mọ̀ pé nìyẹn máa ń gbà àforíjì èyí sì máa ń sàforíjì fẹ́ dà á kọ́ máa sọ tọ́bá wá títí tó jẹ́ pé àyẹ́lẹ́ ọkọ̀ ọmọta àtàlà sọ pé báyìí lọ́nà àbọ̀ ti máa sọ fún ẹwẹ́ tí gbogbo ọ̀pọ̀ ẹ̀rọ ti bá ti bá ṣe ìṣẹ́ ọlọ́run máa wá foríjì ìṣẹ́ ọlọ́run ló ti máa gbà àforíjì rẹ̀ yàtọ̀ àwọn ìṣẹ́ tàbí tàbí tàbí yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀rìmà ẹ̀rìmà lójú bọ́lá ọ̀pọ̀lá ìjọba sọ fún adá ọ̀rán ṣe wọ̀ tó gbé yẹ lọ́pọ̀ ìjẹ̀ ní ayé agbá nínú ẹ̀dá ẹ̀dá pọ̀tò ẹ̀wọ́n tó wà dá ọ̀dá lápapọ̀ ẹ̀fẹ́lúgbàgbọ́ òdodo tẹ̀lé ló ṣe ṣe ọlọ́run bá sọ́kọ́ náà yá ti pé afọ́dá ìlú ìgbóná ilé ọmọ ọ̀yẹ̀kẹ̀kẹ̀ tẹ́ ìwà ọlọ́run torí sí torí pé ọlọ́run ọba àbáni máa ń gbà torí sí ẹ̀dá àti àwọn àdíṣí àti àwọn ayá ó jẹ́ ká mọ̀ pé ìrònúkúwàdá wa níbi àwọn ẹgbẹ́ wọn yọ́ mọ̀ náà ọ̀pọ̀ tàbí gan gbogbo ẹni yóò ti bá ń nínú wa ọ̀pọ̀ títí gbogbo ẹni yóò ti bá sẹ́gbẹ̀rẹ̀ ó fàgbẹ̀rẹ̀ rẹ̀ gbogbo ẹni yóò tọba ìbá ìyá ọmọ ìlànà ọmọdán ọgbọ̀wọ̀rọ̀ ọgbọ̀dọ̀ pàdé níbẹ̀ kọ̀ọ̀kan máa jẹ pé lọ́kẹ̀ẹ́gbà ọ̀dọ́n ẹ̀sìn ti pé ọlọ́run ò gba ọmọdọ́n lọ́wọ́ àwọn ẹ̀sẹ̀ ti ẹ̀lú ojú ní mọ́ máa bára àdáńtẹ́ bó ti ẹ̀lú onítàwọn ẹ̀sẹ̀ kéékèèké máa náà láìsẹ̀ ìpò fún àpapọ̀ nínú àwọn ẹ̀sẹ̀ òun náà ní bá dájú ní àwọn òwò obìnrin láwùjọ àwọn ọmọdé ṣẹ́ṣẹ́ ọ̀pá ṣẹ́ṣẹ́ lọ́wọ́ ṣẹ́ṣẹ́ ìgbáyà obìnrin àárín ìbàjẹ́ obìnrin àárín àpọ̀dá ṣẹ́ṣẹ́ àwọn ọ̀sẹ̀ yìí kèé ṣẹ̀ṣẹ̀ kàbíkàbí àwọn ẹ̀sẹ̀ kéékèèké ó tún wá ní àjẹ́ pé àwọn ọ̀dá àwọn ọ̀sẹ̀ sára wá ṣẹ̀ṣẹ̀ bàtàbà bá tó wà dà kó ọlọ́run bá ṣe tẹ́lá ti gba àforíjì ẹ̀dá níbi àwọn ẹ̀ṣẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n dáhùn ẹ̀sìn kan láwùrá ẹlẹ́ẹ̀lẹ́sì nínú àwọn kọjá sí àpàdé ọmọdọ́ òun náà ni àṣẹwọ́ kéèyàn ní ẹni kẹsí ẹgbẹ́ yọmọ àtẹ́lọ́ ọmọ púpọ̀ lọ́wọ́dọ́ ṣe pọ̀ wáyíwáyí kéèyàn kúkú ìdẹ́lọ́ ọmọ púpọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ olóore àwọn iṣẹ́ olóore ti tẹ́ńtẹ́ pẹ́kọ́lọ̀ ọmọ òkú yẹn ní àlàáfíà láti bákan náà àwọn iṣẹ́ olóore tí bẹ́ẹ̀ kọ́lọ̀kọ́ pàdékẹ́ ọlá fáwọn ẹ̀mí èèyàn láti àdékẹ́ ìlòyìn bákan náà èèyàn tẹ́lọ́ ọba àìsí bí ẹjí iṣẹ́ rọ̀mọ̀dán ọlọ́kọ̀ọ́kọ́ má ti dùn yẹn bákan náà èèyàn tẹ́lọ́ ọba ìdùnnú tí ẹ̀sìn ìṣẹ́ rọ̀mọ̀dán ọlọ́kọ̀ọ́kọ́ tó jẹ́ pé ìròyìn ṣe ń láti ní ọ̀rọ̀mọ̀dán tí ọmọdán ló tó parí lérí tòun bẹ̀rẹ̀ àrọ́ ìjọ tó parí pẹ̀lú àmà ọlọ́run látara bẹ́ẹ̀ lè lọ́gbọ́dọ̀ wá sí ti àjọ ẹlẹ́ tí fọ́nà bàbá lè tẹ́lá kó tó fún ìdùnnú rẹ̀ fún yẹn èyí gbọ́dọ̀ fi ìdẹ́ náà bálẹ̀ tó fọ́nà bàbá lè tẹ́lá kó tó fún àlàáfíà sí inú ọmọdán èyí gbọ́dọ̀ fi ìdẹ́ náà bálẹ̀ tó fọ́nà bàbá wẹ̀ èyí ọwọ́ kẹyìn Iṣẹ́ ìtọ́nà máa ń gba ẹ̀rọ ẹ̀yẹn láti ṣe pé kí ọmọ máa bọ̀ sí nǹkan ní èyí tí kì í gba ládàá torí pé nínú Ramadan ẹlòmíì lẹ́sẹ̀ pé ìbùkú wò iná ní ọ̀rọ̀ ọlọ́run láti máa wọ nínú Ramadan tó dàjọ́ ọ̀rọ̀ ọlọ́run ju bàtí òṣì Ramadan lọ ibi tẹ́lẹ̀ pé máa ń ṣe é déédéé yóò sì bẹ́ẹ̀ sí ẹ̀mí rẹ̀ fún bẹ́ẹ̀ ní ṣe ṣe bí bá ṣe ń tẹ́lẹ̀ fún bẹ́ẹ̀ ní ṣe máa padà bẹ́ẹ̀ bí bá ṣe ń àbíkọ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ bá gbà látara bí ẹjẹ́ àtẹ́lẹ̀ ọ̀dọ́ nípa pé bí ọmọ náà ṣe kọ̀ wá aláàfíà tá a ti gbà ọlọ́mọ kó fi sì díẹ̀ ní ọ̀ká wa aláàfíà tá a ti gbà ọlọ́mọ kó fi ta wá lọ́rẹ́ bákan náà ìdùnnú tá a ti gbà ọlọ́mọ bàbá lè gbà lápẹ́jọ́ ọkọ́jà bí i ojú ohun ìdùnnú fún ẹ̀kọ́ ọ̀ká wa bákan tó ṣe pé ilé yóò ta ọjọ́ máa gbà nínú rẹ̀ bẹ́ẹ̀ bí ẹ̀fẹ́ ṣe é nínú àwọn ọjọ́ máa gbà nínú bẹ́ẹ̀ nínú nínú àwọn tó máa tọ́ ẹnu bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ àwọn ṣẹ̀tọ́ ti wọ́n mọ́lẹ̀ àtàwọn ọ̀sẹ̀ rí tó lè fẹ́ bí lọ́mọ fún ìdùnnú wá pé ah, ah, ah, oṣù ní tún pọ̀ oṣù ní tún pọ̀ ìjọba máa jẹ́ ṣe kò ń gẹ́rẹ́ rẹ́ lẹ́yìn ọmọ wa dọ́nù kan lọ́tọ̀ ọ̀nà ọ̀kà nínú pẹ̀sẹ̀ àlejò àwọn Muhammad sọ̀rọ̀ sọ́dọ̀ fẹ́ jẹ́ pọ̀ báyìí lọ́ba jẹ́ ìrìn tó jẹ́ mùsùlùmí gidi tí wọ́n fi lọ́ba ń bọ̀ wáyé

àwọn ìpàdé pé lójọ́ sí òun mú gáà Ramadan ní pọ̀ wáyé ìmí ní pọ̀ wáyé wọ́n ti tìta ẹlòmí bẹ̀rẹ̀ lọ́jọ́ kò tí bí mẹ́ta mẹ́rin lọ́wọ́ kó tètè gbà kí Ramadan ní òní tó déédéé kọ́mọ́ sí náà ọmọ ìwé ọmọ abẹ́rẹ̀ bẹ́rẹ̀ òun bẹ́rẹ̀ bẹ́rẹ̀ òun bẹ́rẹ̀ bẹ́rẹ̀ pátápátá ìfẹ́ ẹ̀dá pàyà fáà ọgbà ọ̀rẹ́ àwọn ẹlẹ́sìn ni àwọn ìlàjì mọ́ fà ó kúlà tàbí sí ẹ̀sẹ̀ àlẹ́sẹ̀ látara pé mo lóyún lọ́dún yìí ìtù ti ń fọmọ ọlọ́mọlọ́wọ́ báyìí èsì ìsì ìgbà lọ́dún yìí náà kí sí ìgbìmọ̀ bóyá lẹ́yìn ìgbà kó ní ti ṣeéṣe àwọn bẹ́ẹ̀ kàtàkì ilé jẹ́ kàtàkì òun náà ní pé láti èsì tó lóyún tó ẹ̀ẹ́fà wẹ̀ ọwọ́ àti ọmọ ọlọ́ọ̀lọ́ ṣàwá ọ̀tẹ̀lẹ̀ odidi ọjọ́ twenty nine days lòlè ìjà lòlè pàṣẹ oṣù kọkànlá ọdún tẹ̀lé lòlè ìjà oṣù kejìlá ọdún tẹ̀lé bẹ́ẹ̀lẹ́ lámúná pẹ̀lú àárọ̀ oṣù míì ọdún tuntun míì sọ́fà ọ̀tẹ̀lé oṣù kejì bẹ́ẹ̀ ọ̀bí olè àwọn oṣù kẹta ọ̀bí olè àwọn oṣù kẹrin جمادى الأولى وصدافة جمادى الأخيرة ọmọdún rọra ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ kúrò ọlọ́gbìnrin ọmọ ọmọ ọmọkọ̀ọ́kọ̀ oṣù bí mẹ́wàá ti wá lọ ó ti gbàgbé bó jẹ sílẹ̀ ó ti gbà àwẹ̀ mẹ́fẹ́ nínú sọ̀rọ̀ ọ̀pá tó jẹ́ sẹ́ńtẹ́ ń dé wọ́n máa yọ́pàá lọ́wọ́ sọ sínú fàtàwà àfáwà ẹgbẹ́ àpá tó sọ̀rọ̀ ìṣẹ́ ẹni yóò tó bá bá ọmọ lọ́wọ́lọ́wọ́ tàbẹ́ tí ó bá lóyún tí wọ́n bá lè gbà tí wọ́n sí nínú wọ́n sì fún àwọn aláìláìfọ́ wọn ló ń jẹ ìdàkọ́ pàtàkì àti àṣìṣà táwọn méjèèjì máa ń sáyà lórí ẹ̀sìn ara wọn ìyẹn ni tó lóyún ọlọ́run ìgbà wọn lè ń tọ́nà ọlọ́run àti ẹ̀sìn ara nígbà tí bá ń gbà ẹ̀kọ́ tó ọ̀jẹ̀ gbà ẹ̀kọ́ kọ̀ọ̀dọ́ ilé ìlú òṣù fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn àwọn obìnrin wọn láwọn tó ń bí yọ ọkọ̀ ní ẹgbẹ́ bí ọkọ̀ tó ní sí ìgbé okú lórí lórí lórí má gbáwẹ̀ jàre ìyó sí kọmọ lọ́wọ́ wọ́n ti ń tàbá ti ẹni tí wọ́n sáré kẹ́kẹ́ tí pé tọ́bá ní kọ́wọ́ ṣáyé rẹ̀ lọ́pàá sí ẹjẹ́ pé tọ́bá ní kọ́wọ́ sí ẹjú pa ìṣe ni ọmọ fèsì ó lè fèsì rẹ̀ ní ìṣe fídíò tó sùn ẹjọ́ pé tọ́bá ẹjú pé kọ́wọ́ gbìyànjú láti gbàwá wà bẹ́ẹ̀ agbára ìgbé láíláí tọ́bá fẹ́ ṣáyé rẹ̀ ní ìṣe gbogbo àwọn ọmọ àtọ́fẹ́ máa pa ara rẹ̀ kí ló dé ọlọ́run tí ló ti fẹ́ràn fún kìí ṣe wọ́n tó pé wọ́n bá sọ ọgbẹ́ tọ́ bá gba àwọn ọ̀dọ́ lè lọ ká ọgbà five thousand naira. Tọ́ba wá mi gba gbogbo táàdá gbogbo táàdá dé dé sí bábá àtàwọ́jọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ fún ara rẹ̀ wà láì mo lè gbára rẹ̀ láti òní sẹ́yìn. Àkọ́rẹ́ ah, tààdá kódà kọ́ máa wúlò wọ́n tààdá lójoojúmọ́ láì tààdá lọ́mọ ó sì wá bá ọ̀rọ̀ kan wọ́n kọ́jú wọ́n bá wí ẹni wọ́n bá wí ẹni tí pé tó bá tó kú bí ìgbé ẹ̀ pẹ̀lú oyún yóò léwu yóò léwu débi pé ọkọ̀ tí wọ́n fẹ́ owó pé ara ah, ah, kí ni mo ní ọgbà lọ́mà fẹ́ sọ ọwọ́ mi bọ̀ lẹ́yìn lọ́mà fẹ́ sọ ọwọ́ mi bọ̀ lẹ́yìn ọlọ́mà pàtàkì lójú tí ọba kan jẹ́ pé yóò fi para rẹ̀ ẹni tí ń fọ́mọ lọ́wọ́ ọba sábí ọba kẹrẹ rẹ̀ ní bá tó bá gbà sí tí láwùjọ tí wọ́n ní aṣèrọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ bọ́ olóyún ní wọ́n jẹ́ nínú olóyún tí ó sì gba ogbó ọgbọ́n rẹ̀ bí ẹni láì sáárà bẹ́ẹ̀ náà lẹ́ni fọ́mọ lọ́wọ́ yọ́gbà gbàgbà láìsá ààrà tí náà wá sí wá tàbíyànjú àwátà jóde káwà náà kọ́ sí àwọn ẹni rí kábíyànjú gba àwọn ọ̀pọ̀tán ká má jẹ́ jẹ́ pé òjò ọba wa pípẹ́ àwà nínú oyún àbá nǹkan ọmọ ọlọ́mọ lọ́wọ́ náà ní ìdí àgbà tọ́lọ́wọ̀n kò sì fi nẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wá ọlọ́mọ àlejò ọkọ̀ Inú kẹsí ẹ máa fi ń fi àkàrẹ̀ fún àbọ̀tán òun náà ní àwọn ìdájọ́ tó papọ̀ máa wọ ọ̀dọ́ agbọ́dọ̀ kọ̀ ọ̀kọ̀. Bó ti gbọ́ pé ọdọọdún náà ní àárín má kọ àti gbọ́dọ̀ mọ̀ ọ́. Nínú kẹta gbọ́dọ̀ bá yọ ẹni pé ọmọdé ọ̀dọ́ ìgbà wo la gbọ́dọ̀ yọ. Àgbọ́dọ̀ jẹ́ ní kẹfẹ́ pé a mọ̀ kalẹ̀ ọmọ bàtí alfájà rí ẹni bá sọ́nà nẹ́bí wa Muhammad sọ́rọ̀ sọ́dọ̀ nínú tẹ́ láṣẹ̀wádìí nínú màdí nínú ẹ̀kọ́ yìí nínú dájọ́ ọmọdún àti ìṣẹ́yìn ọmọ pé ìgbàwòlà ìbájá ti kí ọ nílé wà gbáwà bákan náà ìgbàwòlà owó kéyìn ọmọ dáadáa nínú ẹ̀kọ́ nígbàtí a bá fẹ́ gbáwà ọ̀dọ́ bákan náà nígbàtí a bá fẹ́ gbáwà ọ̀dọ́ nínú tí ìyàn ọyọ kéyìn ọmọ lẹ́kọ̀ọ́ òun ní àti pé ìyàn sọ pé ọkùnrin ẹgbẹ́ òun tó fi jẹ́ pé kòrán ní lọ́dún yìí kí sáà ló tún pọ̀ ju èyí tó ti tó àwọn àwọn ọ̀rọ̀ tó ti gbà lọ lọ ọ̀pọ̀lọpọ̀ àìsí àlàyé ti kọ́ kalẹ̀ èyí tó bá fẹ́ sàkàtì lórí rẹ̀ kọ́ sàkàtì rẹ̀ pé ẹni yóò tó bá wá pé ọ̀kan nínú wákàtí mọ́ra ọba lágbára lẹ́yìn ọkọ̀ ọba ọba tó ti tẹ́sí lẹ́yìn wákàtí máa ọmọ afẹ́fẹ́ ìdójúmọ́ ìdílé láìsàn ánádá tó jẹ́ pọ́ tẹ́fẹ́ ìṣẹ́jì náà bá ti kàn ọmọ ìkùránì kò ní ìjọjọ́ mẹ́fà yọ́ máa jẹ́ pẹ́pẹ́ ọmọ lọ́nà bá ti ọparí ọmọ ìkùránì máa ń pẹ̀lọ lọ́lọ́ yàtọ̀ sí ìṣẹ́jì kí ìtàràwẹ̀ ìtọ̀kùn lásán ọmọ ìkùránì máa ń tọ́bá ti kẹ́kọ̀ọ́ ọmọ lọ́kùnrin pé lẹ́yìn ọmọ ọ̀kan síkìmù ní ọjọ́ ọjọ́ ọgbọ́dọ̀ pàtàkì 2020 bá wá àwọn ẹgbẹ́ ìṣèjọba ọmọ àpapọ̀ láti ọjọ́ mẹ́fà jọ mẹ́fà tí wọ́n mọ̀jọ́ tó tẹ́ àpapọ̀ láti máa wọ́n tọ́gbọ́n máa ń wẹ̀lẹ̀ pátápátá yẹ́nyẹ́nyẹ́ máa kápẹ́ ìdẹ́rẹ́lẹ́lẹ́ ìbí wá ń ya ọ̀lẹ́ ọ̀lẹ́ tẹ̀lé irú pẹ́lẹ́sẹ̀rù pẹ́ṣẹ́ ìgbìyànjú kọ kápẹ́sì mẹ́rin àpapọ̀ kúkú láti ọjọ́ mọ́tọ́lá àdíkẹ́ ìgbìyànjú ó tó wọlé orúkọ káfíìsì mẹ́rin nílé ò tó sọ máa ka ogun péjì lẹ́yìn ọ̀kan nígbà tó bá ti káfíìsì mẹ́rin mẹ́rin wọ́n ní ọmọ káfíìsì méjì sí kí rọ̀mọ̀dọ́ tó parí ìlú ògùn ọlọ́pàá ọ̀pàá àjẹyọ̀ká ara ká fi sẹ́lì tí ó lẹ́yìn ọba fi sẹ́lì ní ọ́dá sásìkò mi tí yóò sí parí kòrá ní ìgbàjì àbá tí yóò máa wọ́n kó lọ́wọ́ ìgbé wá wá ẹni orí orí ẹgbẹ́

lára wọn tàbí àbíbẹ̀ ọmọdọ́ kalẹ̀ òun náà ní àwọn iṣẹ́ ẹ̀kọ́ rẹ̀ tó wà ní ọmọdọ́ wípé olùpẹ̀lẹ́gbẹ̀rẹ̀ aláàtẹ̀tẹ̀ lórí ẹ̀ iná àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ tó wà ní ọmọdọ́ olùkàrà wíwá èyí tàbí ní wà sáńbá ìwà ọjọ́ wíwí bóòlù sí ní kọ́kọ́ ọjọ́ kan mẹ́sẹ̀ẹ́sẹ̀ báyìí gbogbo orí gbogbo ọgbọ̀n kẹfà tó kàṣẹ náà jẹ tọ́wà ní àlọ́fẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bàbá gbìyànjú bẹ́ẹ̀ orí náà máa jẹ́ díẹ̀ ó sì gbà lára tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run Àwọn àjọ̀dá lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ sáájú, lápá níbi èdè bẹ́ẹ̀ ni yóò tọ́bá sí lẹ́yìn lè mọ́ ọmọ rẹ̀ tí ti mọ́ ọmọ kan náà gbogbo òun yẹn ni wọ́n kọ̀ kalẹ̀ kalẹ̀ fún ṣe ìjọ́jọ́ ọlọ́run. Mo lọ́pọ̀lọpọ̀ Àwọn ọmọ ìpínlẹ̀ bá ń pín pọ̀ lọ́dún yìí. Gbogbo ẹgbẹ́ ọgbọ́dọ̀ kan tó wípé pé bóyá ọ̀dọ́ ọ̀nà ilé yìí òun náà ni ó jẹ́ ogun fún mi lẹ́yìn tí àtúntún sí mọ̀ bóyá yóò dé bára láyé ọlọ́dàpọ̀ dé bára láyé yóò dé bára láyé yóò dé bára pàrọ̀ láti ara mú lọ́kúndúndú tọ́lọ́pá tó dé bọ́ láyé gbogbo tààrà orí sí bẹ́ẹ̀ máa sáwọn sí bẹ́ẹ̀ àti ọjọ́ sí kíkí kódà òṣìṣẹ́ látàkà ó fún ọ níbi gbogbo òun náà tọ́bá tí mo lọ́kúndúndú tó ṣe ṣe Lọ́bá tẹ́lẹ̀ náà tó ìṣẹ́ ní pẹ̀lú àtọ̀ ọ̀lọ́ọ̀lọ́ ṣùgbọ́tọ̀ bá mọ́ bẹ́ẹ̀ nígbà tó rẹ̀ fi lórí mẹ́wàá àmá ó ṣe ṣe kò bẹ́ẹ̀ fi wọ́n sára sílẹ̀ látara kò kò ní ní pàtàkì lórí ẹ̀ nínú ìtẹ́kùnlẹ́gbẹ́ ọ̀rẹ́ ọmọ nígbà tí ọmọdé ọmọ dé òun náà ní ìbọn máa náwó ọba ṣe lágbára bàbá ṣe lágbára máa ọlọ́pọ̀ náwó nínú Ramadan ó ipò ọ̀nàwó fún ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ilé ìrọ́pọ̀ pàtàkì sí gbogbo ẹni pé ẹgbẹ́rẹ̀ náà nínú ọmọdé lẹ́wọ́ fún wọn owó pa àwọn ọ̀fọ̀bá ọ̀fọ̀bá yẹ wọn jẹ́ gbogbo àwọn ọmọdé gẹ́gẹ́ bí Yorùbá tí máa ń wí pé aláàkọ́ wà sí ẹ̀kẹ́ Bàbá lè ráyè ṣe bẹ́ẹ̀, káwọn ìyàwó lọ gbádùn nínú Ramadan, káwọn ọmọ rẹ̀ gbádùn nínú dáadáa rẹ̀ ọba ń ṣe orí lámà orípo bóyá ọ̀dọ́ yìí ó tún àwọn aláwẹ̀ tí wọ́n lẹ́nu àlẹ́bí fi sàwọn ládá bá mẹ́ẹ̀ẹ́ iye ládáa àwọn ọba sásílẹ̀ lẹ́nu iye ládáa ààrẹ wọn ilẹ̀ ìwọ̀n kú ọ̀wọ́ bá sàwọn lẹ́nu kódà ìlàjáta wọn ní ọmọ ìlú àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹni pé ogun lára ẹ̀kọ̀ kan wọ́n bá gbọ́ àpá ọ̀tọ̀ kọ́pì rẹ̀ wọ́n fún ọkọ̀ tọba tí aláwọ̀ ẹ̀kọ̀ fún ọlẹ́ wọ́n fún wọn ní láàrín ọgbọ̀n wọn mẹ́wẹ̀ẹ̀wẹ̀ kódà àwọn tàbí wọ́n bèèrè títí lọ́dọ̀ àdẹ́gbà Muhammad sọ́lọ̀tọ̀ ó ń sọ náà bá ti ó ti wọ́n ló ń lòkò fún àti tẹ̀ẹ̀bá ti ẹ̀wà alágbára kódà kó tẹ́lá sí ìrẹ́pẹ̀lẹ́ ní wọn lẹ́nu ẹgbẹ̀lá dáadẹ́ pẹ̀lú àlọ́ Bákan tàbá lẹ́nu wọn tó ti tẹ́ ọlọ́rọ̀ tẹ àwọn fún bá wọn ní rédíò ọjọ́ máa ń lè rí láńbẹ̀ ọjọ́ mẹ́wàá lè rí láńbẹ̀ lọ́wọ́n afá lọ́kọ́ lọ́sẹ̀ wá sí àwọn ẹ̀yẹn àwọn ọ̀rọ̀ tó ṣe pé Ipa aláfẹ́ ẹlọ bí ìṣẹ́jú mẹ́ẹ̀dógún láì sí ìbẹ̀rẹ̀ wà wọ́n ti kọ́kọ́ sáàdọ́ àfáwọn olóòtú wọ́n ti sáàdọ́ àfẹ́ ọdún gbówó kalẹ̀ wà sí wà lóòtú tẹ́jú máa nínú ọgbọ̀n tẹ́jú ìná ni wọ́n gbọ́ lọ́pọ̀lọpọ̀ láwọn ọ̀fẹ́ yìí tọ́nà bá ní kí ọwọ́ ara tó gbé owó kalẹ̀ tó fi ṣe àwọn ẹ̀yẹ̀ lójú kòkòrò àwọn àfáà tọ́jú àwọn wọ́n ṣe wá sí wá wọ́n àti ogún ṣẹ́jú wọ́n àti ọgbọ̀n ṣẹ́jú wọ́n àti wákàtí kankan kọ́dà tó bá tún lè gbé lọ lórí tẹlifíṣàn ọmọ àti àkọ́kọ́ nínú ètò ọlọ́run ààrẹ tí láwọn tẹlifíṣàn àti nílò ilé tẹ́rí tó dúró wá sí ẹyọkẹ́ àtàbà lápọ̀ méjì àbàbà tó dojú ní náà

Bàtàrà nínú tẹ̀sí pé bá bá gbàgbé òun náà nípa jẹ́ kọ́kọ́ ọmọdún tí ó bọ̀ wáyé lẹ́yìn lẹ́yìn pa máa ṣe àfihàn bá ọmọdún. Títí bá ìta ọmọ ọkọ̀ gan-an. Bàbá tó kò kàmà tàbá, bàbá tó kàmà tàbá, bàbá tó kàmà tàbá. Lẹ́yìn ìpa wọn tó lẹ́sẹ̀ ìjẹ́ tàbá sọ́lọ́ lọ́pàá ní àṣà ọ̀gbẹ̀lẹ̀. Ṣùgbọ́n ọkọ̀ ìyá ìta bá bá سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله سبحان الله وبحمده سبحان الله وبحمده لا اله الا الله لا اله الا الله لا حول ولا قوه الا بالله استغفر الله استغفر الله استغفر الله نسال الله واتوب اليه اما الله منك تدبير bá ti pàdé rọmọdán rọmọdán ni wọ́n dáadáa kẹ́kọ̀ọ́ bá lọ lọ́wọ́ kábàwá nínú àwọn tó ti pé ọba ti àṣìṣò rọmọdán làwọn máa lọ fún ẹ pátápátá ẹlòrí nínú rọmọdán iná ẹni máa ní bọ́ọ̀fẹ́ ẹlòrí nínú rọmọdán iná ẹni máa ní gẹ́fẹ́ ìdérẹ́ wa fẹ́ dáadáa ṣe gẹ́fẹ́ sólè dáadáa àwọn bẹ́ẹ̀rẹ̀ yọ́ máa wá jáde láti ọ̀rọ̀mọ̀tọ́ níbẹ̀ yóò ti wá ní pé tí mo lè wá pọ́pẹ́ jù mí lọ́lé tí mo lè lọ́sàbẹ̀ olẹ́fẹ́ jù mí ìjá àti ẹ̀lẹ́ tí bá ń jáde àti ẹ̀lẹ́ tí bá ń gbà ìjẹ́ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn béèrè ìtọ́pọ̀lọpọ̀ àwọn àjọ máa ń béèrè

tí ó tó wú lẹ́mìí lọ́sán sí ẹ̀ṣẹ́ tí ṣe máa ń tẹ̀lẹ̀ sọ́tọ̀ ọ̀nà tó bá wù ọ̀dọ́ lórí ẹ̀ pápá jùlọ ọ̀dọ́ láńláńlá sọ yóò jẹ́ ní tẹ̀sẹ̀ pé yóò tàbí ẹ̀sọ́ jáde ó ti pàpà tẹ̀sẹ̀ àwọn kan ìsọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rọ ọmọ sọ́lá ó ń sọ̀rọ̀ ọmọ ikú súnmọ́ lòdò ó sọ̀rọ̀ ọmọ sọ pé yóò nífẹ̀ẹ́ sí pé ìyá rẹ̀ tí wọ́n máa bá ṣàgbẹ̀gbẹ̀ Ìṣọ́lọ́ ọlọ́pọ̀ ti jẹ́ ríro ẹ̀wọ̀ ẹ̀wọ̀. Yàrá ní ọ̀pọ̀ fi dá. Ọlọ́pọ̀ ti jẹ́ ríro ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ báyìí àwọn tó yẹ wá sí wá lọ́kọ̀tà nígbà mọ́sánà nígbà yà níbi wá gbọ́ wọlé láyé ayá níbi wá ní pé lọ́kọ̀ fún ìdámbẹ́ wà á pàṣẹ ìrí ọlọ́wọ́ bá bá bá bá sàkóyí fún wọn kó sí wá sí abẹ́ ẹ̀ bá sàkóyí fún bá bá sàkóyí abẹ́ ẹ̀ wọ́n ní pé arákùnrin nínú kẹsí ẹ̀ máa ń kó ìrà láyé òṣùn tó kó ìrà tó àjò eléyìí ni ohun tó pé àwọn ẹgbọ́dọ̀ nínú pé pé ọ̀dọ́ ìhun tó bá bá tẹ́ tó bá wúgbó rí ẹ̀rí lọ́fẹ̀ẹ́ wúgbó wò pàtàkì èèwọ̀ ní ojú tí ọmọ ogun tó nínú Ramadan pé pé ọlọ́run obìnrin fi èèwọ̀ ní ọgbọ̀n sílẹ̀ bàbá sílẹ̀ ó sì èsì kó ti pẹ́ fẹ́ nínú àwẹ̀ ọgbà àwẹ̀ ṣùgbọ́n fẹ́ lọ́pàdà bá ń bẹ́ gbogbo àwọn fíìmù ìtọ́wà ìbúrẹ́ bàbá ìṣẹ́wà jẹ́ àwọn fíìmù ọlọ́tọ́ títí lójú rímú bàbá Ṣùgbọ́n tọba ní ìjìnlẹ̀ tí gbogbo orí ìrìn ìlú bá pàpàpàá gbogbo odòdó àti ìṣẹ́ kó lè bẹ̀tẹ̀lẹ́jẹ́ àti tí ó lè bẹ̀tẹ̀lẹ́jẹ́ kọ́ bá lè jìnà sí tó bí ó wọ́n yẹn máa lọ fún ṣe fẹ́mí ẹ̀rọ balada lọ́dọ̀ ọlọ́ọ̀lọ́ kọ́ máa jẹ́ àkókò pọ̀ wọ́n tó bá jẹ́ obìnrin ní ọjọ́ ìṣẹ́lẹ̀ fún mú lọ́kùnrin kí lọ́pọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ sí àwọn ọ̀rẹ́ jẹ́ ó ti fi bẹ́ẹ̀ rẹ̀ lẹ́ẹ̀ ó pé jí tó ṣe pé ọkọ̀ rẹ̀ wá sí ìmọ́ gúrìdé oúnjẹ ń gbọ́ ọdí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló ń ṣe látàtàrà kí ló ń ṣe látàtàrà ó lè fi dájọ́ ń jẹ látàtàrà ó lè fi dájọ́ ó ṣe pé ọmọ lọ́wọ́ nínú múlá gbogbo ọ̀wọ̀ba ìbẹ̀lẹ̀ àṣìyàn tí wọ́n ní òfin ìbẹ̀lẹ̀ ọ̀pọ̀ fún ara ìbẹ̀lẹ̀ ọ̀bá alápọ̀ ń tẹ̀lé ayé rẹ̀ kìí sí wọ̀ fún wọn ní ojú olówó lábẹ́ ọ̀pọ̀ rẹ̀ kìí sí wọ̀ fún wọn ní ọjọ́ lọ́lá lábẹ́ ọ̀pọ̀ rẹ̀

bá ti lè dáyàtà ìlàkàgbọ́ orí dáyàtà ìlàkàgbọ́ mẹ́wàá ẹgbẹ́ tó kúrà wọ́n bá ti bá jí lóòrùn tó wípẹ́ tẹ̀sán adánẹ́mọ̀ tẹ̀sán ẹ̀kẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lẹ́ni ìyàwó ní ẹnẹ́fìlà lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ẹnẹ́fìlà lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn ọmọ bẹ̀rẹ̀ láàrin ẹnẹ́fìlà tí wọ́n wọ́n kálùkù ẹnẹ́fìlà tẹ́wọ́n sọ́dọ̀ ọlọ́ọ̀lọ́ ọwọ́ àjọ́ àwọn mọ̀lẹ́ta dé wọ́n rí pé ah, ah, inú ilé ìmọ̀ ìjà ọkọ̀ ọkọ̀ ọkọ̀ lọ́tẹ́wọ́ ìwọ́n ti bẹ̀rẹ̀ lọ́pọ̀ ìyàwó ló tẹ́wọ́ ní nílá àwọn ọmọ tún nílà wọn lẹ́yìn tẹ́wọ́ wọn jọba máa wà táwọn ìyá wọn ti tẹ́wọ́ ọba ìgbà nínú ilé náà nínú ilé àwọn nínú ilé àwọn ẹni rere náà yọ máa jẹ́jẹ́ yọ máa jẹ́jẹ́ wọ́n kanú ilé inú ilé ẹni rere yàtọ̀ sí wọn pọ́pọ́ tó ṣe tó gbogbo ọgbà àwọn ẹ̀ṣọ́ àbá àbá oúnjẹ ti délẹ̀ ọ̀gá Àbára oúnjẹ ti lélẹ̀, ó máa ṣe àpáṣà lọ́wọ́ tí ó jọ. Ó ti pọ̀ṣẹ̀ láti láti láti. Gbogbo ti pèsè ìfẹ́ wọ́n jẹ́ ní ìfẹ́ wọ́n wọ́n. Ẹ̀sìn mọ́ ní ọwọ́ ọmọ lọ́rọ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n mọ́ padà rí pé ẹni ẹ̀sìn. Gbogbo ọmọ ní ọjọ́ ọmọ lọ́rọ̀ ní màá jí

ṣùgbọ́n mo torí lára arákùnrin ti pé ẹ̀sìn lòun fẹ́ ṣe lára padà ní pé kàkà fún ọmọ akọ́ ẹ̀sìn lára òun lòun tó ń kọ lẹ́sẹ̀ òun ti ní láti àtọ́ mẹ́ta wọ́n ti dáná wọ́n ti yẹn nílá ọkọ̀ tó máa họ ọmọ yóò tó ọmọ

الله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع بإحسان إلى يوم الدين أما بعد بعد أبرم الله وبرا أتكتب بان محمد صلى الله عليه وسلم كاتب الله على وآله àti gbogbo àwọn ọlọ́pàá kan tó fi di ọjọ́ ẹ̀sẹ̀ àṣà kó tó bá wọlé ẹ̀sẹ̀ ni wọ́n ta sókè pápá sí ìlànà tí mi fẹ́ lọ bẹ́ẹ̀. òun náà ní agbègbè àwọn àpá ọ̀rọ̀ òṣèlú nípa tàbí wọlé tàbí wọlé ọlọ́lọ́mọ̀ẹ́jọ́ wọlé ọlọ́lọ́mọ̀ẹ́jọ́ wọlé balẹ̀ lọ ṣùgbọ́n tẹ́lá rí báwọn àpárán wọ́n sọ̀rọ̀ ìpò òṣèlú lórí mímbà wọ́n sì ti sí ẹgbẹ́ ẹgbẹ́ kan lọ àbá òfẹ́ náà àbúkà àgbọ̀rọ̀ pé kàn wọ́n ọ̀sẹ́dà kẹfà dápé náà kò ìsúkẹ́ yẹn ti lẹ́rẹ́ torí ò ní mímí àwọn àfihàn sí sàn níbi ọlọ́ọ̀lọ́ wọ́n jẹ́ nìkan tó yẹ fọ́lọ́ bá ní kí wọ́n pé kí wọ́n mọ̀ wọ́n sì máa fi tàwọn ará yẹ́ lórí ọ̀wọ́n tí wọ́n ti bẹ́ẹ̀ fẹ́ náà tí ò ní ti táwọn náà ò sí sọ́fíọ́fíọ́ Bàbá wá ń pé wọ́n ṣe wà sí wọ́n ti tọ́kì lọ́jọ́ máfẹ́lẹ̀ àgbàgbà wọ́n wọ́n wọ́n. Máfẹ́lẹ̀ àgbàgbà wọ́n wọ́n wọ́n. Má yẹ parẹ́ wọ́n wọ́n wọ́n. Torí pé tọba yẹ fẹ́rẹ́ àwọn àfáà. Pápá jùlọ tọ́ ẹ̀fọ́ àwọn àfáà tí wọ́n ṣe tọ́lọ́run. Ó ṣe é ṣe ó ti pé àwọn ọmọdọ́mọ àwọn kò sí bí àpá àkàtẹ̀ mẹ́wàá títí tọ́wá títí àpá ilé ọjọ́ bí tàbí àpá àti ọjọ́ tàbí àpá àti ọjọ́ àwọn àpá olè jọra wọn torí pé tọ́bá tí ó níbi kanáà ìyẹ́sà kókó kanáà wọ́n ti tọ́bá tí ó níbi kanáà kọ́ọ̀sì kanáà ọ̀wọ́n sí tọ́bá tí ó kọ́ọ̀sì kanáà àgbóyẹ wọ́n sàtọ̀tọ̀ ìmọ̀ tọ́lọ̀ bó fún wọn lásìkò náà lọ́sọ̀tọ̀ táwọn àpárapàá bá yẹ kọ́ wọ́n sọ nípa òṣèlú láwùjọ ah, pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ní látòkúnú pẹ̀lú ọ̀rọ̀ ní bí yẹ̀yẹ̀

yọ́ padà ní èyí méjèèjì ṣùgbọ́n orí nígbàrí àlejò àwọn Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe é léwọ̀ ń bẹ̀fẹ́ ọmọ wa sọ̀rọ̀ ìlú pàpàá jùlọ nínú ewu tí bẹ́ẹ̀ òun náà nípa tàbí ẹgbẹ́ méjì ẹgbẹ́ méjì mẹ́ta mẹ́rin tọ́wọ́ jẹ́ pé nínú àwọn ẹgbẹ́ èyàn wá ní àwọn ẹgbẹ́ mẹ́ta tó kún ẹgbẹ́ kankan ẹgbẹ́ kan ìwá ní èèyàn méjì péré ní ìṣẹ́jú àwọn ọmọ mọ́sálásá èèyàn méjì ọ̀hún ó súnmọ́ kọ́ máa ń da ìṣẹ́jú àpá abẹ́rẹ́ tí ó fi lọ bọ́lọ́ pẹ́pẹ́ tó wá tó ń ṣe láìláì títí ń bá ti títí ń jẹ́ ń bẹ́ẹ̀ títí ń mú bẹ́ẹ̀ kò ní fẹ́jẹ́ tí yóò fẹ́nu ẹnu àbùkù téèyàn fi kan ẹgbẹ́ òun ìsìláàmù sì ní ìdí ó kó owó wá pa ọ̀nà mọ́sálásá ìsìláàmù ó ní bá ti ń sọ ó wá ti tẹ́lẹ̀ ọba tẹ́lẹ̀ máa mú ó fi lọ sí ti di ẹgbẹ́ títí lápẹjúwé ẹgbẹ́ ẹ̀yà àti títí ìdẹ́nu mọ́sálásí ìwúlè máa mú ọlọ́fẹ́ pẹ́ mọ́sálásí ọlọ́fẹ́ pẹ́ sọ́nà tí ó pèsè torí pé ọ̀rọ̀ tí ń lọ bọ́ sí yẹn kìí sọ̀rọ̀ tẹ́ ọkọ́ bọ́ sí ọyọ kọ fi ilẹ̀ ó fi ilẹ̀ kò lórí nígbà torí pé sọ̀rọ̀ tí ó sọ òun náà ni ó fa sábàbí

àwọn ọdí káwọn náà fi sí bí àjíjẹ wọn ìlápẹ̀jú wọ́n ní ọmọ ọ̀fẹ́ náà wọn àpáwà inú olóyìnbí tó ti pé wọ́n bẹ nílé ẹ̀kọ́ kan nínú àwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ ní ìpínlẹ̀ wáyíwáyí tó sì jẹ́ pé lẹ́ṣọ́rà tí wọ́n jẹ́ mẹ́fẹ́ ilé ẹ̀kọ́ yọ́ wọ́n sọ di ìfẹ́ àwọn náà bẹ̀ẹ̀bẹ̀ẹ̀ fún ọ̀tọ́ tí wọ́n tó wọ́n sọ bí rẹ́gbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ló pẹ̀ wọn gbọ́ wá wá gbọ́ to mẹ́fẹ́ àwọn ọ̀rọ̀ wọ́n ti wọ́n pẹ̀tẹ̀ ilé lọ́wọ́ nígbà wọ́n jẹ́ ọgbà àwọn ọ̀rọ̀ pẹ̀tẹ̀ náà lé lọ́wọ́ pátá mùsùlùmí kì péré ní bẹnu wọn àwọn tí wọ́n ṣe tí wọ́n lọ bí 21 àwọn tí wọ́n ti ẹ̀fẹ̀ yìí tó lọ́wọ́ ìṣẹ́ tí wọ́n àìsíṣẹ́ 19 mùsùlùmí ti pèrè ìrìnlẹ̀ wọ́n tó wá bọ́ sí mùsùlùmí méjèèjì ọ̀kẹ́kẹ́ tí ó pa mùsùlùmí ní ìpèrè yóò nẹ́rù mùsùlùmí kan náà lọ sẹ́kùn bẹ́ẹ̀ ọ̀wá tí wọ́n náà wà ní òṣìṣẹ́ yẹn ọ̀sọ̀ tẹ̀lé òbí ò wọ́n ni ọ̀sọ̀ ọ̀rọ̀ fàbí àpàtìkì látàrí ẹni wọ́n náà wọ́n ti pè á sí ní nípa pé ọba bẹ́ẹ̀ lórí sọ́rọ̀ ó ní ohun tó jẹ́ kọ́ máa sọ ṣùgbọ́n náà tó fẹ́ lórí ọba àpàdà máa sọ nígbẹ́ ah, ẹ má bàa wí ó ti gbàgbà tó owó débi pé ń gbà pàpàdà gbọ́ pé àfáàwà yìí tí wọ́n ní wọ́n gba ẹ̀wọ̀n sí mílíọ̀nù owó náà ọwọ́ ìwé nígbà tó wọ́n bá sọ àwọn ti fi jọ́ kẹta wọn bóra wọ́n náírà ọ̀bá lọ́dẹ̀ jẹ́ àwọn tọ́wọ́lá àwọn gbówó lọ́dọ̀ jẹ́ tẹ́lẹ́fún wọn ní ògbé wá ṣùgbọ́n wọ́n wà lábẹ́ àwọn nǹkan ẹ̀mí tí àpá wà ní sọ̀rọ̀ rẹ̀ tó ìpótú láwọn sọ̀rọ̀ rẹ̀ náà lónìí ilẹ̀ ìjẹ̀lẹ̀ wọ́n tọ́bá wá mọ̀ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ sí sùúrù pẹ̀lú àwọn àfáà tọ́rẹ́ ni ọba ti sùúrù pẹ̀lú àfáà nílò orí tó ọba ti sùúrù pẹ̀lú àfáà ní ẹkọ́ lè má jẹ́ àfáà ṣùgbọ́n tọ́lá ń padà jù fún àwọn ọmọ rẹ̀ nínú rẹ̀ jà tí ló bá jẹ́ fún àwọn ọmọ ọdún bá jẹ́ àpá ọlọ́run jìkì rẹ̀ tí wọ́n ní ọwọ́ wà yàtọ̀ sí kan wá jẹ́ jẹ́ pé ọjẹ́ ilé pé àwọn àfà ó ṣe é ṣe orí tí ẹkọ́ ṣẹlẹ̀ tí ọlọ́jọ́ wájú wájú ò lè padà pàdánù rẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ àwọn ọ̀tẹ̀ tí àwọn ẹlẹ́sìn òní tí wọ́n ní pé wọ́n gbọ́dọ̀ pé wọ́n gbọ́dọ̀ lóògùn àwọn ọ̀kẹ́ká ṣe pé bí mo bá fẹ́ lọ gbogbo ẹ̀gbẹ́ wọn máa jẹ́ pé kò ní jẹ́ pé ọkẹ̀ gbé mẹ́mbà tó rí ọkẹ̀ gbé wá gbogbo ẹ̀ ni wọ́n máa mọ̀ látọ̀dọ̀ wọn lọ́wọ́ ojúṣe dáadáa tó tó mú mẹ́sẹ̀ ó jẹ́ tó pò tó nàtàwọn tẹ́ẹ̀rí wọ́n ti pò tó lẹ̀ lórí ọ̀sẹ̀ tí ń bọ̀ ìgbà yóò tó rí ọjẹ́ àbẹ̀lọ́pọ̀lọ́dàkùnmọ́ jà rí dáàmú ìlú wa wa ìyọlọ́dàkùn àfẹ́ ìkòòrò nínú ìlú wa wa ọlọ́run àfẹ́ kú òjijì nínú olúwa wa ìdùnnú ìtùnnú ní àlàfẹ́ nínú olúwa wa ìdùnnú ìtùnnú ní àlàfẹ́ nípínlẹ̀ wa ìdùnnú ìtùnnú láfẹ́ lórílẹ̀-èdè wa ọlọ́run dákòógbé ọlọ́lẹ́sẹẹsẹ dákòógbé ọlọ́lẹ́sẹẹsẹ ẹni ọba wọlé ọmọkànlá ọba ló kóhun wọlé ẹni ọba wọlé bàbá rẹ̀ lọ́kọ̀ọ́ dákòógbé ọjọ́ wa láàrẹ́ ọ̀rọ̀ àbẹ̀lọ́ ibi ọba jẹ́ ibi ọba jẹ́ dé iṣẹ́ pàtó tó bá jẹ́ lọ́wọ́ jùmọ̀ gbogbo dáadáa dáadáa orílẹ̀-èdè kọ́ ọ̀pọ̀ àtàwọn dáadáa orílẹ̀-èdè tiwa náà jó tó dáadáa bẹ́ẹ̀ lọ nínú mọ́ta ṣe dáadáa dáadáa kí ló wà ní ọ̀dà nínú mọ̀dínà ṣe dáadáa kí ló wà ní ọ̀dà tọ́ba wa ta ń bẹ́ Thank you.